الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام الأتمان الأكملان على خير الأنام نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته أدكفوا ألواوى أن الله أتقه أتين tolúwa wa ní ṣe àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àwọn aráàlú ẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n yan ìlànà nábì láàyè tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn èyí tó ní ṣe pẹ̀lú iṣẹ́ èyí tó ní ṣe pẹ̀lú ìwà àti gbogbo ntó ní ṣe pẹ̀lú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad salawatullah wasalamu alayhi abdulluwa musakawa náà kó mọ̀lẹ́yìn iṣẹ́ ọlọ́run ọba lótìtọ́ àti ní òdodo ìjòkó wa láàárọ̀ yìí òun náà ní majlisu at-tafsir ibi tí àtúnyẹ̀wò àlàyé níwọ̀nba lórí àwọn àyà al-Qur'an àyà tí a dé òun náà ní àyà one oh two méjì lé ní ọgọ́rùn-ún àyà yìí òun náà ní àyà tí a ti fara rẹ̀ ilé ẹjọ́ tó ṣàlàyé nípa idán idán pípa èyí tí olúwa tó jẹ́ àmọ́ ìpìlẹ̀ níbo ni idán yìí ti wá àwọn oníkọyàn ní àti ìran tó fọ́nká láàrin àwọn bani Israila tí wọ́n fi dán tí wọ́n fi tì sí ànábì ọ̀rọ̀ òjíṣẹ́ ọ̀rọ̀ Nabiyullahi Sulaiman tí ọlọ́wọ́n bá sì sàfọ̀ mẹ́rin ìpè rárá o ẹ má dà pọ̀ wọ́n má kafara Sulaiman Sulaiman ní ìṣèkèfèrè o. ولكن الشياطين كفروا àwọn èṣù àwọn aláṣẹ kèfèrí kí sì ni wọ́n ṣe yu'allimuna an-nasa as-sihr wọ́n kọ́ àwọn èèyàn ní dán ibẹ̀ láti máa wípé àti kéèyàn máa kọ́ èèyàn ní dán àti kéèyàn máa kọ́ idán kèfèrí ni ìwà kèfèrí ni iṣẹ́ kúfúrú ni bàtọ́lùwà ní wọ́n máa ń káfàrọ̀ Suleiman Suleiman kọ́ òun ò ṣe láéláé kò sì ń tọ́jọ́ walakinna shayatina káfàrọ̀ àmọ́ àwọn ṣàyàtì àwọn èṣù tí wọn àwọn náà ṣe kèfèrí yu'allimuna an-nasa as-sihr àwọn ni wọ́n ń kọ́ àwọn èèyàn ní dán nítorí fara àyà yìí òun náà ní ìgbà tí olúwa ní àwọn Yahudi wọ̀nyí ìtàbà wàtàbàrú máa tẹ́tí ló ṣáápìn nǹkan tí wọ́n ń tẹ̀lé nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n ń fọ́nká láàrin ara wọn nítàwọn èṣù tí wọ́n máa ń kà fún wọn nítàwọn èṣù ń kà ní o tí wọ́n ń tọ̀ fún wọn tí wọ́n ń gbélé wọn lọ́wọ́ àwọn èṣù wọ̀nyí àwọn náà làwọn ṣàyàfín tí wọ́n ń bẹ ní àsìkò ìjọba Suleiman aleyhi salam Suleiman ọ̀rọ̀ ti lọ níwọ̀nba lórí ẹ̀ pé anabi ọlọ́run ọmọ anabi ọlọ́run ọba ni wàhùwà Suleiman ibnu Dawud ọjọ́ ọmọ anabi Dawuda. عليهما السلام والمعفوان وما كفر سليمان سليمان سكفريك ولكن الشياطين كفروا أما وشو أما سكفريك انت الصواجنا نكوي يعلمون الناس السحر وقعوا يعني ده كما سيصو يقول ده الشيء àti ìkọ́yàn nǹkan kẹfẹ́rí ni àrí náà ni a ti dára dúró olùwà wa ni wà máa ń zila alẹ́ mẹ́lẹ́kẹ́yìn bìbá bílá haaruta wọ́n máa rút bẹ́ẹ̀ náà ni tí wọ́n sọ kalẹ̀ sí àwọn màláìka méjì kan ní ìpínlẹ̀ kan tí wọ́n ń pè ní bábílà ní ilẹ̀ Iraq lọ́hùn ní àyè tí ó jẹ́ kúfà wọ́n pè lè kan ní bábílà ń bẹ̀. nǹkan tí wọ́n tún sọ̀kalẹ̀ yìí òun náà ni wọ́n tún ń tẹ̀lé òun náà ni wọ́n tún ń tẹ̀lé. tọ́ láàrin yìí kí ni ìpìlẹ̀ kílọ̀ kan màláìkà níbi ọ̀rọ̀ dán torí pé gbólóhùn yìí wa ma unzila ala al-malakayni bi Babila Haruta wa Marut àti nǹkan tí wọ́n sọ kalẹ̀ sí àwọn màláìkà méjì kan ala al àwọn màláìkà méjì ní ilẹ̀ Babila orúkọ àwọn mọ̀láìkà méjèèjì wọn ni haruta wa marut àwọn mọ̀láìkà méjèèjì wa ma yu'allimani min ahadin àwọn náà wà ní kọ́yìn nìkan kan wọn ò ní fi nǹkan yìí wọn ò fi wọn ò ní sàlàyé ẹ̀ fáwọn èèyàn hatta yaqula títí tí wọ́n fi sọ àsọ́lẹ̀ fún un innama nahnu fìtìnà sọ̀rọ̀ àwọn yìí fìtìnà la fẹ́ gbé fún ọ lọ́wọ́ o àdánwò ni o tó bá rí bẹ́ẹ̀ fala takfu má ṣe kèfèrí o ẹ̀rí àlàyé ń bọ̀ lórí eléyìí fala takfu má ṣe kèfèrí má ṣe kèfèrí àwọn náà sọ pé má ṣe kèfèrí ọ̀rọ̀ dáná ni o wa ma kafara kufuru yu'allimuna an-nasa walakinna ash-shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr bàtò tún dé àná yìí amalakẹ́yìn màláìka méjèèjì àwọn náà tún máa sọ pé fìtínà làwọn jẹ́ o fala takfur má ṣe kèfèrí tọ́ ìran mi ni fa yata'allamuna minhuma ma yufarriquna bihi. بين المرء وزوجه شري àyà إنما nínú في àyà tí ó gba oògùn lára àwọn onímọ̀ ni pàápàá jùlọ bí àyà yìí ṣe wáyìí àwọn gbólóhùn kọ̀ọ̀kan míì nínú alukur'an ìtumọ̀ rẹ̀ kọ́lọ̀ lè jẹ́ lẹ́fúlù ẹ̀yọ̀ kan ó lè jẹ́ àràfi kan báyìí títúmọ̀ rẹ̀ bá jẹ́ báyìí yóò mú ìtumọ̀ míì wá tí mo túmọ̀ rẹ̀ bá jẹ́ báyìí yóò mú ìtumọ̀ míì wá ó ṣeé ṣe ká má lè dára dó púpọ̀ lórí eléyìí torí pé ó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ èdè gbólóhùn wàmọ́ unzila ala al-malakayn máa tọ́wọ́ àbíbà yìí kí lọ́ wá ṣe ṣé má yìí ọwọ́ nẹgẹ́tì ni torí pé má ó lè wá ń gbà míì kó jẹ́ máa náà fíyà. tó bá jẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ọmọ jẹ́ wàmà òǹzílà alẹ́lẹ́mẹ̀lẹ́kẹ́ yìí wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ kalẹ̀ fún àmàláìka méjèèjì tí wọ́n sọ kalẹ̀ sí bábílà àwọn náà ní haruta wa marut eléyìí ọ̀gọ̀rọ̀ àwọn apá kan àbíká apá kan nínú àwọn ní o. tó sún àwọn olùmọ̀ débẹ̀ òun náà ní gbólóhùn màlàkà yìí torí wípé nínú àdámà màláìkà ni pé wọn ò lè ṣẹ lọ́run ọlọ́run ọba ṣe dá wọn. so tábà wá ní mayi èyí tó ṣe pé ọ̀gọ̀rọ̀ àwọn mufasirin àwọn ní wàmọ́ àti mayi bìmáná al-mawsula alladhi ìpè àti nǹkan tí wọ́n sọ kalẹ̀ tabaki lọ dà pọ̀ pé yu'allimuna an-nasa as-sihra wa ma unzila 'ala al-malakayn tabaki lọ ṣe àdàpọ̀ tá a ṣe àpò wa ma unzila 'ala al-malakayn tàbá ìdàpọ̀ ó túmọ̀ sí wípé àwọn ṣayàtìn àwọn ẹni èṣù tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní dán wọ́n ń kọ́ àwọn èèyàn ní gan àti nǹkan tí wọ́n sọ̀kalẹ̀ sáwọn mọ̀lákẹ́yìn tọba fi lọ fi lọ báyìí eléyìí sì lọ́pọ̀lọpọ̀ àwọn mufasirin ni wọ́n lọ síbẹ̀ bẹ́ẹ̀ sì wá lọ yìí wọ́n wá mú àwọn ọ̀rọ̀ kan wá tí wọ́n fi kún ọ̀rọ̀ wọ̀nyí lọ́wọ́ wọ́n fi bọ̀ tírẹ̀sì wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn mọ̀láìka yìí síbi nǹkan kan ló ṣẹlẹ̀ wọn a máa lọ ìtàn kan mọ́ ó tẹ̀ jẹ́ pé ètò súnmọ́ ni pé ìtàn yìí nínú àwọn ìsirayìlì yá ti ní nínú àwọn ìtàn tí wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn bàní ìsirayìlà kí ni ìtàn náà sókè ẹ̀ náà ni pé wọ́n ní láyé ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run nàbí yòláhì Idris aleyhi sàlám ìgbà táwọn èèyàn lórílẹ̀ tí wọ́n ń ṣe tó wù wọ́n tí wọ́n ń mójútó ayé ayé ayé wọ́n sì ń balẹ̀ jẹ́ wọ́n náà mọ̀láyíkà wa ní tọ́ ilé olúwa àwọn ọmọ ènìyàn yìí nínú táwa arò jọ́sí náà ní wípé wọ́n bá yẹ dó ilẹ̀ wọn balẹ̀ jẹ́ ẹ wo nǹkan kan ṣe wo nǹkan kan ṣe ọ̀rọ̀ ọ̀lá wọn lọ́wọ́ bá wa fún àmàláìka yìí lè ṣe pé n ti ń bẹ lára ọmọ ènìyàn tí n bá fi sẹ́yìn náà la ẹ sì ṣe o torí pé adùn àwọn ẹ̀mí máa ń dá ọmọ èèyàn láàmú àwọn kankan ń bẹ lára wọn àwọn àdámọ̀ kan ń bẹ tó ṣe pé tí ì bá tẹni tó bá jara ẹ̀ lógún ẹ̀mí yóò fọlù sí àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀yin kò ní dá mẹ́yìn ni lẹ́gbẹ́ rí wọn rí bí ah, àwọn èèyàn ti ń ṣe àwọn mọ̀láìkà wọn ní ara ah, ah. à <laughs> táwọn dá ọmọ táwọn sì mọ̀ pé ìyá ń bẹ táwọn sì mọ̀ pé ọlọ́run ní tí n bá dá tí n bẹ lára ọmọ ènìyàn tí ó mọ̀ fi wọ́n lọ sọ́tún fi wọ́n sósì báyìí tó bá wà lára tìyín náà ẹ sì ṣe o wọn á ní ọlọ́run bá yọ̀ dáa ẹ̀yin àwọn tí a bá tún rí i pé wọ́n ní gbìyànjú nínú yín ẹ má wọn méjì wá àmàlẹ́ à nínú àwọn táwọn tún mọ̀ nínú àwọn màláíkà tí wọ́n tún gbókun nínú iṣẹ́ ìbádà haruta wa maruta yìí olùwàbá ni sáwọn ni wọ́n yẹ sọ̀kalẹ̀ sáyé àmọ́ ò tẹ́ bá ti ń sọ̀kalẹ̀ sáyé tẹ̀sí gbé àwọ̀ ọmọ ènìyàn wọ̀ ntí ń bẹ lára ọmọ ènìyàn àfìsìn lára adẹ́yìn náà pẹ̀lú àwọn àdánwò tí bẹ́ ọmọ ènìyàn àwọn méjèèjì bá sọ ṣùgbọ́n wọ́n ní tó bá dé ọ̀rọ̀lẹ́ wọ́n padà sí sánmà torí kó ti lórúkọ ọlọ́run ọba tí wọ́n kà á tí wọ́n sì yí padà tí wọ́n kún sánmà lọ. wọ́n wá ń lọ bẹ́ẹ̀ nínú tọ́rọ̀ wọn bá tó wá gbélé wọn lọ́wọ́ ni pé ẹ máa ṣèdájọ́ láàrin àwọn èèyàn. tọ́ ìtàn yìí lọ bẹ́ẹ̀ àwọn mufasirun gbé àgbàwẹ́ látọ̀dọ̀ sòdé yìí Ibn Abbas àtàwọn kọ̀ọ̀kan Mujahid alákólé kò tó di pé àmàláìkà méjèèjì wọ́n ṣèdájọ́ láàrin àwọn èèyàn kóbìnrin kan tó wá arẹwà arẹwà àdánwò ló bá gbẹ́jọ́ ọkọ rẹ̀ wá ìgbà kẹ́yì tó wà kẹ́yì tó ṣe tó ṣe rè é kíní kan wọn ò lè fẹ́ra wọn mọ́ kíní kan wọn bá ní ọ̀padà wa lọ́ọ́ bọ̀ ó tún pọ̀ gbàtọ́ yá ìkànnì voice out ni wọ́n fi à olùkọ́ máa yí dáa ni olùkọ́ máa yí dáa ni ìgbàlẹ́ à ní wọ́n ní wọ́n yára sọ̀rọ̀ ni èmi gan bó ṣe èmi sáà ń wò gà ah, ọmọ ti wá nígbà yọkọ rẹ̀ nínú ilé ségesège yìí kò ju báwọn lọ nígbàdà ah, kò ju ní ìka ìka tíra rẹ̀ wọ́n ẹ̀ kejì ní a ah, ìyá ọlọ́run ọba wọ́n ní kejì ní à ìyá ọlọ́run ọba rahmatul ìkẹ́ rẹ̀ náà ń kọ́ bí wọ́n mọ aláforíjì ni àwọn méjèèjì ìkan ń pè ìyá ọlọ́run ìkan ní ẹ ọlọ́run ọba nígbà tí ìpá àtòkùsẹ̀ bọ kéjì lè tó ṣe nù ọlọ́run ṣàforíjì á ṣe àtúbá náà ni ìtàn yẹn lọ bẹ́ẹ̀ tó ṣe wípé wọ́n sàn ní sókílé fọ́ọ̀lù tó di pé arábìnrin yìí wá béèrè pé ah, ẹ má wá di bí ọwọ́ rọ̀lẹ́ àníri yín mọ́ ẹ wù kíní kan ẹ gùn ké lọ kí nìkan tẹ̀ ń wí gan wọn ni à ah, ẹ lè má débẹ̀ wọn o wọn dà lùgbò wọn pàápàá jùlọ lẹ́yìn ìgbà náà wọn náà ti padà ṣèdájọ́ kú fún wọn padà pa ọkọ obìnrin yìí èyí tí ó di àwọn lọ́nà yìí oríṣiríṣi ẹgbẹ́ àwọn kan gbé wá pé àwọn ò lè àwọn ò o àwọn ò lè ṣègbà o ọba nìkan mú ti pé ẹ̀yin tá mú eléyìí wọn ni ọtí jẹ tó ń fíà ọba ìgbé tọ̀tí nìyẹn hẹ́n lórí káwọn mú kójọ wálẹ̀ káwọn túbà ní àmọ́ pípààyàn ẹgbà tá mú títán wọ́n ṣe tí wọ́n ṣe wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn nǹkan tí ṣé àlẹ́ ti tóbi tí wọ́n kà lórí abala àyà méjèèjì àyà yìí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìtàn yìí kìí ṣe ìtàn tí a lè gbára lé kìí ṣe ìtàn tí a lè gbára lé èyí tí ó jẹ́ sókè nínú ọ̀rọ̀ yìí òun náà ni àlàyé lórí àbúrò idán gbólóhùn wa ma unzila ala al-malakayn àti nǹkan tí a bá lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ tẹ̀sí àti nǹkan tí wọ́n sọ̀kalẹ̀ eléyìí náà ó tún ní àwọn ìṣúká láti mí ṣé idán tí wọ́n wá sọ idán kalẹ̀ ni tábàní wà mọ́ unzila yóò mọ̀ túmọ̀ sí pé idán tí wàyí wá ni wàyí náà máa ń sọ̀kalẹ̀ so eléyìí náà ìṣúká ló wà ń bẹ́ẹ̀ ẹnu èyí tí a ṣe àkíyèsí sí ní ṣókí òun ni pé kí ọmọ ènìyàn lọ mọ̀ wípé ìdán ìmọ̀ni o ìmọ̀kánì olùkọ́lùwà ni wa ma yu'allimani fas-sihru ilm àwọn èèyàn máa ń kọ́ wọn kọ́ ìdán látàyè ti pẹ́ẹ́ làwọn èèyàn ti jòkó tì ètí má lo eléyìí tí mo fi kún eléyìí bó o láà tàbá ṣe báyìí ìwọ wí báyìí tọba ṣe báyìí ìwọ wá wí nǹkan báyìí abẹnú gọ̀ǹgọ̀ nù tọba ti rí báyìí ó túmọ̀ sí pé ìmọ̀ ni wọ́n kọ́ tí wọ́n sì máa wọ́n á máa sọ pé tọba ìdá eléyìí mélèyìí tọwa wí eléyìí tó ṣe eléyìí báyìí yóò jẹ báyìí tipẹ́tipẹ́ bìdà ṣèríre bẹ́ẹ̀ sì ni a máa ṣẹ tó bá ṣe déédéé ìyọnu ọlọ́run afọ̀n tó bá ṣe déédéé èròǹgbà olúwa tọ́lọ́wọ́n bá bá fẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ yìí òun náà ni mọ̀ṣíà kàwọ́níyà ọlọ́run fẹ́ kó kà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rí àmọ́ ìdángan fún rẹ̀ kúfúrù ni bí èèyàn bá sì kọ èèyàn kọ ntí ó kó kèfèrí bá ìgbésí ayé ẹ̀ àti dán àti ìmánì ń wòlé papọ̀ ṣùgbọ́n náà ọba ó fi nǹkan yìí ṣe àdánwò fáyé torí wípé gbàtó sọ̀rọ̀ àwọn màláíkà nìyí méjèèjì bẹnu àwọn onímọ̀ tí wọ́n ní rárá especially àwọn tí wọ́n túmọ̀ mọ́ yẹn sí nàfíà wọ́n ní kíra kan wá alálùmọ̀lìkẹ́ yìí kíkẹ́ àwọn ọba méjì kan ní kí sọ̀rọ̀ àwọn màláíkà ẹ̀rí wọ́n máa ń zílá alálùmọ̀lìkẹ́ yìí ìpè torí pé àwọn màláíkà wọ́n jìnnà yányá sí nǹkan yìí káwọn èèyàn má dáa pọ̀ o bẹ́ẹ̀ náà olùmọ̀tán lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìṣíkàlù mi tún wà àwọn tán lọ báyìí kí ni ìṣíkàlù náà òun ni wọ́n máa ń zìlà alẹ́ àlùmọ̀lẹ́kẹ̀ kí náà sọ̀kalẹ̀ ìjọ pọ́sibú kan sàn kankalẹ̀ fáwọn ọba kan especially àwọn lọ́balọ́ba tó ṣe pé iṣẹ́ kẹfẹ́ rí náà ń ṣe so hadhihi al من الآيات التي أشكلت على جل من المفسرين ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ tafsir ọgbà ọgbà ogun lára wọn nípa kí ni pàápàá ìtumọ̀ àyà yìí ṣùgbọ́n o èyí tó jẹ́ kókó jùlọ òun ni idán kìíní jẹ́ dán àlàyé ẹ̀ àti ọ̀nà tí èèyàn fi mọ̀ wípé àdánwò ni ìdán bákan náà ìmọ̀kání àwọn èèyàn jókòó sí wọ́n kọ́ wọ́n kọ́ wọ́n kọ́ gẹ́gẹ́ bí oògùn àṣírí àti gbogbo orúkọ tó bá ń pè gbogbo orúkọ tó bá wù fún yìí ó pè ìdán ìmọ̀ni o ẹlòmíì ṣe wàhálà lórí ẹ̀ ẹlòmíì kọ́dà ẹlòmíì ìlọ sílé àwọn onídán látara rẹ̀ òun náà sì dùn onídán òun a máa lọ lè yẹ̀mí wò alọ́lé àdádigba awa ṣẹṣẹ́rò awa lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá tó stage kan òun kò sì ti di pé à òun mọ eléyìí òun mẹlẹ bí èèyàn ṣe ṣe eléyìí rè gbogbo ẹ̀ pátá látara kíkọ́ ẹ̀ kíkọ́ ni mímọ̀ látara rẹ̀ ni o ó túmọ̀ sí pé idán yìí àwọn èèyàn máa kọ́ ẹlẹ́kẹrin nínú àǹfààní tágbọ̀ yìí lè yìí òun ni pé àdánwò ni ọlọ́run ọba fi ṣe fáyé fọ́ọ̀mù ènìyàn ẹ̀ńtọ́lọ̀ ń bá mójú tó bá jẹ́ mùmínì yóò jìnnà tefetefe tí gbogbo iṣẹ́ bú yìí iṣẹ́ tí ọ̀la bọ̀ yìí tàbá wà òjò wa lẹ́nu oríṣiríṣiríṣi kọ́dà ó sì tún débi stage débi pé ó fẹ́ di ohun fáàlì gbogbo yahoo yahoo yahoo plus kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ìlà tẹ̀hẹ̀r ìdánì àwọn ọmọ ọ̀dọ́ ọmọ ọ̀dọ́ láwùjọ lónìí erékeré erékeré tí wọ́n ń sá ó ti wá di wípé ìdánì òun náà fi ń sa yọ̀ọ́yọ̀ wọ́n tún lẹ́gbẹ́ kọ́dà wọn láwọn ìyá wọn tún lẹ́gbẹ́ àwọn ọmọ ìyá yahoo yahoo ìta kanú láwùjọ lónìí ìta lókàn kọ́lọ́wọ́n bá kó sí wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́mọ bínú sí wa kọ́mọ rọ òjò bínú ẹ̀ sí wa láwùjọ yìí torí pé atẹ́hẹ̀r nínú àwọn àgbákò ẹ̀ṣẹ̀ ni anábì ní ìjìjà níbo sábà al-mubiqat ẹ jìnnà táwọn àgbákò méje kan o nínú ẹ̀ anábì ní atẹ́hẹ̀r ìdán oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ wọ́n ti kì í náà kọ́ ẹ̀rí wọn lé oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ májè tún lè bójú báwọn lọ́kọ̀ bá dà bí ta ti lọ òun ni wípé àtẹ́hìr kófò iṣẹ́ kẹfẹ́rí ni o bí yẹn bá ti kọ́ ó kó sínú àdánwò torí pé ọlọ́ni wà máa yọ alimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur amálàkùn méjèèjì tí wọ́n ní wọ́n kọ́ àwọn èèyàn wọ́n gbé májẹ̀mú lẹ̀ ìpè nípa gbélé ọlọ́wọ́ yìí ó ṣèkèfèrè o if not jìnnà sí i So, فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه. olùwàní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tòun ta sọ́ọ̀lẹ̀ àwọn tí wọ́n ń kọ́ wọn yìí àwọn yóò sì máa kọ́ nǹkan nǹkan yìí lọ́dọ̀ wọn nínú tí wọ́n máa ń kọ́ òun náà ní ìtí sòpin yà láàrin lọ́kọ láyà. òun náà náà ń pè ní kíni fìràkù nínú ẹnu wọn kà mú ẹgbàmpù wa ni fìràkù àwọn olólùfẹ́ méjì káṣí wọn sì wọn sì kọ̀yìn wọn síra wọn ọ̀rọ̀ idán àmọ́ jẹ́ tó bá ṣe déédéé yọ̀ǹda Allah o adánwò bàbá dé ibi àgbà mi bó o lè yàn ṣe dáàbò bo rẹ̀ tí wá ìṣọ́ kúrò níbi aburú idán oògùn àti gbogbo àwọn oríṣiríṣi nǹkan wọ̀nyí pápá jùlọ al-azkar àwọn orúkọ ìrántí ọlọ́run tẹ̀dá ò gbọ́dọ̀ máa fi ilẹ̀ mùsùlùmí òdodo kò gbọ́dọ̀ fi sàfara ìtọ́jẹ́ ti kíyàn ká láàárọ̀ nírọ̀lẹ́ níjáde bó fẹ́ sùn bó fẹ́ jẹun ọjẹun tán wọ́n fẹ́ sùn kankan gbogbo nítoríyàn máa ń wí lórúkọ ọlọ́run gbogbo nǹkan yìí ìtú ìdán yẹlẹyẹlẹ báyìí kìí sì jẹ́ kí agbára rẹ̀ kó nílàpá nígbèsè ayé mùsùlùmí. olúwa fi ní kíní wa ma hum bigharrina bihi min ahadin illa bi idhnillah ìnira idán gbogbo àwọn tó kọ́ dán yìí wọn ò sí ìnira kan tán lè fi ní ẹnì kankan àfi tó bá ṣe déédéé ìfẹ́ tọ́lọ̀ pẹ̀lú yọ̀ǹda látọ̀dọ̀ ọlọ́run lé tọ́lọ́run bá kádàrà pé yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n tí idán gangan ìtì ìṣẹ̀lẹ̀ ni wàláhì ìtì ìṣẹ̀lẹ̀ ni ẹ̀yìn bákan náà àwọn ẹni dán ẹ̀rìbá wọn náà wọn a máa ṣe fáàrí wọn a ní ọ dá wọn lójú ni nǹkan yìí bọ́ báyìí ló báyìí tó ló báyìí lè jọ jà sí tó bá ṣe déédéé èròǹgbà olúwa bóyá láàrin yìí náà ni. àtúndúró inshallah ta'ala lábẹ́ àyà yìí àwọn àkíyèsí kan náà ń bẹ tó yẹ ká mọ̀ lórí ọ̀rọ̀ ìdán àti fẹ́ràn ilẹ̀ ìpè ìdán wàláhì nǹkan tí í nǹkan tí í ṣẹlẹ̀ ni ṣùgbọ́n o ní ọ̀nà tí mùsùlùmí fi dáàbò bo rẹ̀ kúrò níbi yìí kò sí bí ẹlẹ́sìn oníkíní kan tó àyàfi kó gbìyànjú níbi àwọn ìtúnṣẹ́lá Muhammad aleyhi sọ́láàtú wọ́sálà tó fi kọ́ àlùmọ́ yìí pé bíyàn bá ṣe léyìí èsì táàní kan máa sáàní àwọn ẹni èṣù àwọn onídán wọn ò ní rí ọ̀nà àbáyọ nínú sẹ̀mí èèyàn nínú ẹ̀ òun ni suratul Baqara kíka sóra yìí ìyẹn ń kà ní àbí ń kà nínú ilé ẹ̀ nínú àwọn ọ̀nà tí ọlọ́wọ́n bá fi sọ yẹn ni pápá jùlọ ayatul kursi aya yìí ọba aya nínú al-Qur'an olórí aya nínú al-Qur'an ìgbà wo làá kà àsìkò wo là á kà mélòó là á kà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí a bá débi àwọn bẹ́ẹ̀ náà ni mu'awwilatan àwọn bi rabbil falaqi àti bi rabbin nas méjèèjì kí ló bá dé síbi ṣẹlẹ̀ kan ló ṣẹlẹ̀ sáà nábì tọ́lọ́wọ́n fi sọ́kalẹ̀ wọ́n sà sáà nábì ó sì mú ó sì ọlọ́run sóhìrà sọ́hìrà nàbí sallallahu alayhi wa sallam kọ́lọ́ wọn bá tó kó tó ná mọ́lákùsì bí ọya sọ súra yìí kalẹ̀ nínú àwọn súra tó tóbi tí láyà kú níbi ìdán onídán tọ́ tabara yìí débẹ̀ ọ̀nà wo làwọn onídán tí wọ́n gbà mú ni níbi àwọn orí pa yọ̀mọ̀ ènìyàn bí aṣọ rẹ̀ bí bàtà rẹ̀ bí pé ẹlọ́mú kankan bí irun bí èékánná àti gbogbo àwọn nǹkan báyìí tó ṣe pé yóò sì dà gẹ́gẹ́ bí magnet tó ẹgbẹ́ tán báyìí ṣe nǹkan yìí àtàwọn oríṣiríṣi àkàmógiri àrìmódò àrìmọ́lẹ̀ tí nǹkan wọn sì máa lọ dáhùn gbogbo àwọn nǹkan wọ̀nyí àti ewu ewu tí ń bẹ fún ẹni tí ń ṣerú iṣẹ́ yìí a kèfèrí wọn lé o kèfèrí wọn lé o ṣeéṣe pẹ̀lú yọ̀ǹda Allah káwọn àlàyé kan tó wá síwájú nípa as-sihr hukmuhu wa hukmu as àtòmídán kí ni ìdájọ́ wọn bákan náà àníwáwú as oníranran idán méjèèjì ti ń bẹ àwọn idán kan bẹ idán pààyàn lójú dà òun làwọn ti sọ nǹkan kan yóò mi nǹkan yóò tún pọ̀ ó lè jẹ́ odidi ẹyin kó sì máa pọ̀ abẹ́rẹ́ jáde ó lè mi ẹyin funfun kó sì pọ̀ dúdú jáde ó lè mi bíléèdì ó lè máa pọ̀ gẹ́dúrẹ́ àti gbogbo irú àwọn nǹkan báyìí ìran kan nìyí wọn ìran ẹlẹ́ẹ̀kejì ìtàn pè ní asọ́f ìran ẹlẹ́ẹ̀kejì òun náà ni èyí tó ṣe wípé wọ́n ṣe sí èèyàn míì àti bó ṣe láṣepọ̀ pẹ̀lú àwọn ṣàyàfin tán ibi tí àjòrò nìyí àbẹ̀olúwa mọ́sá sọ wa kó ṣọ́ wa kúrò ní aburú àwọn aláburú ẹ̀dá àmàránṣọ́ ibi tá a wá màránṣọ́ ibi tá a màránṣọ́ àbẹ̀olúwa kọ́mọ́sà ṣọ́wa kọ́mọ́síwá ṣe fitinà lè ahlẹ̀ fitinà wọ́ṣọ́r ọlọ́run wọ́n kò wá lé àwọn ẹni bì lọ́wọ́ iṣẹ́ ọlọ́run àbó rẹ̀ èyí tó nípa ju kéèyàn wẹ́wò rìn lọ ọlọ́run ṣàfihàn ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ọba mọ́ràn wá ṣẹ́ẹ̀bù wọ́n tó wa pọ̀ mọ́ àwọn ẹni ibi wọ́n jà ṣe ayé wá wọ́n sì jà ṣe ayé lò wọ́n jà bẹ́ni ibi rìn. àtẹ́hẹ́rọ kófò ìdánsẹ̀wò yìí kébèrè ni o àwọn kàkà lẹ̀ ń jókòó tì kọ́dà wọn ní ilé ẹ̀kọ́ fún un gbogbo òṣìṣẹ́ lọ lórí ẹ̀kọ́ báyìí tó ní kọ́ ẹ̀ wọn láwọn míì wọn ni wọ́n tún lápò tì fún dán wọn láwọn míì wọ́n tún lápò fún dán subhanallah subhanallah ògbélé yẹ̀wù nánà ni níbomi wọn ló di fáàrí ìgbà yíyan mi jọ ọmọkùnrin náà ni kọ́dà àwọn atún ní kíní jẹ́ àfáànù àwọn àfáànù àfẹ́wò àfẹ́wò ọlọ́wọ́nba mọ̀jà ṣe àgbákò mọ̀jà ìwọ́ bàjẹ́ o ìparun ní bẹ́ẹ̀ bí dán ẹ̀rí ọlọmọsálàwà kò níbi aburú ayé àtàbúrú àlùkìyàmà èèyàn bá máa máta máa ní àṣà lè ṣe yín máta àlè ìtí èèyàn bá sẹ̀mí lé lórí náà ni ó kù lé lórí o wọ́n máa máta aláṣẹ bọ́ ìta àlè kú lé lórí wọn náà wọ́n gbèjìdè lé lórí kọ́lọ́n kó já dáa láti wọ̀ tán. اللهم إنا نسألك حسن الختام اللهم عصمنا من الشر وأهله ومن السوء والسيء يا رب العالمين اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين اللهم لا تشمت بنا أعداء ولا حاسدين اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك اللهم لا تجعلنا فتنة للذين كفروا